الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين حلم الرسول صلى الله عليه وسلم وحسن خلقه إليني يرويه نبقى بوني والنبي تري صلى الله عليه وسلم báwo sì ni sùúrù ànábì ti tó ìní sùúrù ìfaradà tó yẹ kí olórí ó ní tó yẹ káwa tí a ń bẹ lábẹ́ olórí náà ká ní ẹ̀kọ́ ńláńlá pọ̀ níbi eléyìí náà fún wa lára annabuwa muhammad sallallahu alaihi wasallam ana aisha radiyallahu anha nínú àwọn tó mọ ànábì láti ilé àtòdé òun làwọn ìyàwó ànábùwà Muhammad sallallahu alaihi wasallam wọ́n ma ọkọ wọn wọ́n ma lọ́kọ wọ́n ma lójíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wasallam òní fi ń fún wọn ní confidence àti máa sọ gbogbo tí ọ̀dá wọn lójú pa bá nábì ti gbáyé ni ó bá nábì ti ṣe ni ó sallallahu alaihi wasallam bí èèyàn bá gbọ́rọ̀ rẹ̀ débi ipá àwọn ìyàwó rẹ̀ bá ń pé á àwọn ọmọ bí wọ́n ti máa ṣe o wọ́n kàn ní yàrá kan bẹ̀ òní kọ́dà àwọn ìjẹ́ nìkan kan wọ yàrá àwọn kódà o o ara àpẹẹrẹ pé èèyàn jọkọ dáadáa obìnrin náà jóbìnrin dáadáa òun ni kó ṣe pé ń tọ́ yẹ kí ọkọ fi hàn ìyàwó rẹ̀ kọ́ fi hàn ń ọkọ rẹ̀ ọmọ fi hàn kódà eh, àwọn ìyàwó annabuwa Muhammad sallallahu alaihi wasallam bí i bá ṣe pé annabi kò láṣìírí kan tó gbé pamọ́ fún wa wọn bá ti rí ogun tí wọ́n ń wí tí wọ́n ń ṣe wá láǹfààní yìí ẹja wa náà eh, fi di pé ní yàrá kan ní máa ọmọ kan ṣeré ìyàwó kan gbọ́dọ̀ ṣèṣì kọjá mẹ́ àkọ́dá o kọ́dá kéyàn fi èsì o àna àyíṣà tàrọ́bì ọlọ́hù àníhà ìyàláwà àyíṣà lọ́mbà sàlékún yọnú fún قالت ما ضرب رسول الله صلى الله عليه وسلم شيئا قط بيده ولا امرأة ولا خادمة صلى الله عليه وسلم sallallahu alayhi wa sallam ẹ̀gbọ́n tí ya ń láwa Aisha wí wọ́n ní copton kò ṣẹlẹ̀ rí kò ṣẹlẹ̀ bá ní copton never never ànábì ò síwọ́ rẹ̀ ló ń kankan rí kò lu ìyàwó rẹ̀ rí kò lu ẹrú rẹ̀ rí kò lu ọmọ ọ̀dọ́ rẹ̀ rí ما ضرب رسول الله صلى الله عليه وسلم شيئا قط ولا امرأة ولا خادما النبي سوى يري صلى الله عليه وسلم ẹ̀yìn tó máa pé wọn ṣe ń tó dùn ah wọn ṣe ń tó dùn sùúrù ni ìláfaradà ìní àgbàmára النبي صلى الله عليه وسلم إلا أن يجاهد في سبيل الله pé ibo lànàbì tí síwọ́ sókè tí ó pòun fẹ́ náyà àbóun fẹ́ àfitọ́ bá wà lójú ogun tí ń jagun tójú ọ̀nà tọ́lọ́ àmọ́ ọ̀rọ̀ wa dúnyà àbí ẹnìkan ṣe nǹkan kan tó dùn ń fi hàn pé kọ́dà nẹ́bí ọ̀nà ọmọ rí ìtumọ̀ tí à ń la wa aisha wí anabuwa muhammad sallallahu alaihi wa sallam à ń la wa aisha ní kò síwọ́ rẹ̀ kó fi lu èèyàn rí pẹ̀lẹ́ ló lu ìyàwó rẹ̀ inú ètò tí burú tó burú jù a oníkẹyìn ọmọ ẹ̀nà ìyàwó rẹ̀ kò sínú wà tó dáa ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lónìí mùsùlùmí irú gbèsè ayé tí wọ́n sì ń gbénu ẹni ọlọ́run fi ṣe àwòkọ́ṣe sallallahu alaihi wasallam gbogbo wa kàn la gbọ́rò yìí rẹ̀ yìí o ànábí olùyàwó rẹ̀ yìí o sallallahu alaihi wasallam a sì rí kàlákọ̀ọ́lẹ̀ pé a máa wáyé ńgbà míì náà tí èdè àìyedè ṣẹlẹ̀ láàrin ànábí àtàwọn ìyàwó rẹ̀ àwọn ìyá ńlá wa kìí ṣe kan kìí ṣe méjì tí gbogbo ẹ̀ wà níkẹ́ni ó wà lákọọ́lẹ̀ àkọ́bá débi tá nẹ́bí kó jáde fún wọn lérí sallallahu alaihi wasallam ọ̀dà ń ṣe ń kò lè fún yín ìjọba di pé a máa wá kan rẹ ní lẹ́sẹ̀ wọn máa wá di máwọn ẹlòmíín gbàgbàgbà wọn ní mújàkadì á kódà kódà kódà rárá pẹ̀lú nínú hadithi ní anabi sallallahu alaihi wasallam anabi tó wí bá mi anabi ní àá tó bá làákà ìmú kẹ́yìn ó mú ìyàwó tí wọ́n tún jọ sùn lálẹ́ kọ́ máa lu gbígbà téèyàn lu ẹrú yóò sì tún dalẹ́ wọ́n tún jọ sùn kọ́dà kan tọ́ka pé làákà ìyàn jókòó ìyá anabi ti rí ní o sallallahu àmọ́ ìjẹ́ gbogbo ànábì ànábì ànábì rọ́ ànábì náyàn ìjọ wá débi pé bàbá yẹ ká lọ jihadu lójú ọ̀nà tọ́lọ́hun ẹni ọba ya ná lójú ọ̀nà tọ́lọ́hun ìyá ànábì máa fojú fò ànábì fojú fò yìí o torí gbogbo ẹ̀ lọ lẹ́wọ̀n o àbúrò àbúrò kò débi tí ọ̀tá ọlọ́run o. ọ̀nàjẹ́ yà ńlá wa aisha obìnrin gbá dáàpá nàbì síwọ́ òkè àbíbí bá ọba wà ní kíni ọba wà fi jihadin fi sabilillah wa ma nila minhu shay'un qat fayantakrimu min sahibihi illa an yuntahaka shay'un min maharimillahi fayantakrimu lillahi ta'ala allahu akbar ìyànlá wa Aisha tó fi ní òun ò rí rí again ó tún ní cotton never àwọn tó máa nẹ́bi tán pé òun ò rí láyé kí wọ́n pé a níta nẹ́bi ṣe yìí ó fi gbẹ̀san tí lámà yín ṣe fún ni ànẹ́bi ó gbẹ̀san rí wọn ò bú kó bú yẹn padà rí wọn ò wo bákan kó wò wọn pa bákan padà wọn ò sọ̀rọ̀ sí kọ́sọ̀rọ̀ sí kọ́sọ̀rọ̀ òdì sí yàn padà sallallahu alaihi ni ànábì ọkọ̀ ever never yà á ńgbà tó náà sí báyìí fún mi ńkọ́ ẹ̀rí ńgbà tí ń ṣe díẹ̀ o ànábì ọ̀ ever take revenge rí pé á ah, èmi náà sì ṣe tèmi padà gbà nàbí yorì nù sallallahu alaihi kọ́tùn kọ́sẹ̀lẹ̀ rí illa an yuntahaka shay'un min maharimillah àmáwò àmáwò a bẹ́yàn bá fi ọba fi ojú rẹ̀ náà òfin ọlọ́run ẹni ọba fa ọgbà ọlọ́run ya tọ́ta kò ń tó yí ọlọ́run ní kíyìn ó ṣe àhá ìyàbálà nẹ́bí ọfẹ́ báyàn jà pé ó ṣe nǹkan báyìí bẹ́ẹ̀ bá wádìí ẹ̀dílẹ̀ kí ló ṣe ó ṣe ń tọ́lọ́run fẹ́ ni kìí kọ́ sí ànábì fún rẹ̀ pé kìíní wá wà pásánà pé a èmi ló ṣe báyìí ànábì ọgbẹ̀sán rí o nígbò ní ma bínú nígbò lẹ́gbẹ̀ pé a ẹ̀kọ́ bínú lónìí kò sí ń tọ́fà ju pé orí pẹ́ni yìí ọkọjá àlà ọlọ́run ó sì ń tọ́lọ̀ ní èèyàn ọmọ sí akọrọjà Muslim Imam Muslim ló gba hadithi yìí o ẹ̀rí díẹ̀ ní wà o sallallahu alaihi wasallam ìrọmọ́sá jáwà náà jọ o ẹjáwà náà gbìyànjú o ẹni ọlọ́run ní dáadáa ń bẹ fún wa láàrẹ òun là nẹ́bí o sallallahu alaihi wasallam ìrọmọ́sá sí wọn fẹ́ ní kọ̀ọ̀kan wa wa sallallahu wa sallim wa barik ala nabiyyina Muhammad wa alihi wa